fún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlìfún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mùfúlìfún. Oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlìfún group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery DSS class. Kẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyè dé Sanẹ́wò sì ní gbẹ̀yìn. Sound quality, Islamic and Western education competence Study in Arabic language, medical and memorization, experienced and competent teacher. sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside rafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ wa lọ sí والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي يا رالي أن olólùfẹ́ ètò yín ètò wa المفلحون almuflihun èyí tí ilé ẹ̀kọ́ group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlejò ọlá kó máa bá ní sàlékún àgbéga fúnlẹ̀ kọ́ mùfìlẹ́hùn gbogbo àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nínú àwọn òbí àwọn alágbàtọ́ àwọn old students àtàwọn mùsùlùmí nìkan tiẹ̀ lọ́mọ níléèwé wa táwọn náà gbowó kalẹ̀ tí wọ́n ń dá sí ètò yìí ọlọ́run jẹ́ àjọ soríire láyé àti ọjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò àbẹ̀lẹ̀ ẹ̀ka láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa ọláníyàn fatiha tí ó kà fún wa bismillah. أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة قدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ọlọ́run mọ́jẹ̀ káwọn ọmọ ọgbàgbé ìmọ̀lẹ̀ lẹ́rù ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ bèèrè mìíràn mọ́mínà akínlẹ̀yẹ kó bá ní ka hadith bismillah. kọ́ra Rasulullahi sallallahu alaihi wasallam ìbáàbòrò muslim fùsùkùn ọ̀kìtàlù kúfùn ọ̀wá Bukhari ìwà muslim translation abusing a muslim is an act of disobedience to Allah while fighting with tantamount to disbelief transmitted by Bukhari and muslim lessons from the hadith one Islam frowns at abusing muslims two abusing a muslim is a sin before Allah three Islam forbids fighting among Muslims. ọlọ́run mọ̀já àwọn ọmọ ẹ̀ ọgbà àbímọ lálẹ́ kọ́ jẹ́ kí wọ́n wúlò kọ́ jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn kán sì wúlò fún wúmọ̀ lápapọ̀. ẹ̀yin arúgbó ọlọ́run afẹ́ ara lo ẹ́písòòdù kan yìí ká fi ṣàlàyé ní ṣókí nípa pàtàkì láìlátùl kọ́dìr pàtàkì láìlátùl kọ́dìr importance of night of majesty. ẹ̀yin arúgbó ọlọ́run bí ààwẹ̀ rọ̀mọ́bọ́ọ̀nà ṣe ń lọ sí ọwọ́ ibẹ̀ mọ̀ ní oore tó lágbára ibẹ̀ lọ́mọ̀ wà pàápàá ní àwọn òru eléyìí tó parí oṣù Ramadan òru kan bẹ tọ́já sí pé òru ńlá ni òru abiyì òru agbára òru àyànmọ́ òru àtúnyẹ̀ òru gbígbàdúà òru kòǹgẹ́ oore ẹni tó bá ṣe kòǹgẹ́ oore yìí tó ṣe kòǹgẹ́ òru àlùbáríkà yìí fàkọ̀dì wolf fẹ̀kọ̀ wọ́n mà ti fi ṣe kò ń gẹ́ ẹ dáadáa o ẹni tó rù yìí tọ́bẹ̀ e èlé bọ́mọ lọ́wọ́ fàkọ̀dì ṣúrìmà wọ́n ti hánà oríire fún ọlọ́run amọ̀bíọ́ mọ̀jẹ̀ wọ́n hánà oríire fún wa sẹ́yìn náà gbọ́n tọ́lọ̀ ń sọ nípa òru pàtàkì yìí ni nínú suratul Qadir tí akẹ́kọ̀ọ́ wa kà fún wa ọlọ́run láà sọ Kùránì kalẹ̀ ní òru abiyì kí ni ó jẹ́ kí wà ànábì ọmọ pàtàkì òru yìí ọlọ́run ní Laylatul Qadri khairon min alfi shahr òru yìí lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nígbà tá a wo ẹgbẹ̀rún oṣù eighty three years ọdún mẹ́tàléní ọgọ́rin ó tún wá lé oṣù díẹ̀ jẹ́mọ́ kéèyàn ó ṣe kòńgẹ́ Laylatul Qadri mẹ́wàá láyé wọ́n wà á kọ́kọ́ fi eight hundred and thirty years ó fi ṣe lọ́n jẹ́mọ́ ẹ̀ wá dúdú oore bàǹtàbàǹtà èyí tọ́lọ́ ń bá ní kó sínú òru yìí afọ ní tá a bá wo òru yìí ẹ wo àwọn nǹkan ńlá látọ́ wà ń bẹ́ o alákọ̀ọ́kọ́ ni pé ní òru yìí ọba àlékè ọlá sọ àlùkùránì kalẹ̀ òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nínú òru yìí tàná zàlúlímọ̀ láàyè kátùwà róṣù síyá àwọn màlẹ́kà ọlọ́run wọ́n máa ọ̀gá àwọn màlẹ́kà wà ẹ wo ogun tá a bá lọ ọjà ọmọ ogun tóun náà wá ní èmi ní èmi ní ogun yìí ẹ fi mọ̀ pé ogun ńlá nù torí mission ńlá tí ó ṣẹlẹ̀ nílẹ̀ ìlàtúlẹ̀ kọ́dírì wàrúùsù jìbìrì ìlú tọ́jọ́ ga gbogbo mọ̀lẹ́kà náà òun náà máa sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ àtọ̀dọ̀ ọlọ́run ọba wọn láti máa yí gbogbo àlámọ̀ rípo wọ́n máa wá sọ wípé sàlámù nìyíyá hàtà àmọ́tòlá ìlẹ̀fọ̀jẹ̀ àlàáfíà ni ọ̀wà kan ayé tí ó fi di ìgbà tí àlùfájàrí ti yọ ọyọ ẹ̀yin arúfin ọlọ́run lẹ́yìn látùlùkọ́dírì tá wá ń ṣàlàyé rẹ̀ yìí kó lè bá àyè wa ká lè bá àgbọ́yé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ jẹ́ ká wo àwọn àlàyé díẹ̀ nínú tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n sọ lórí làìlátòlẹ̀ kọ́dẹ̀. àáfàá ní alákọ̀ọ́kọ́ òru yìí gangan tí wọ́n ń pè ní làìlátòlẹ̀ kí ló dé tá a mọ ìgbàwo gan lọ́jẹ́ náà. àwọn àáfàá ní kò lè wọ́n ní ntọ́fà náà ni wípé lìyẹ̀jì fẹ́ ìdàlì mùsùlùmí nàfẹ̀lẹ̀ ìbáadá fíjẹ̀ ní ìlàyà lèlàjì kó lè já sí páwọn mùsùlùmí a ní fi gbogbo òru mẹ́wàá tọ́kàn ìsùn a lè máa fi gbìyànjú a máa fi ṣe wàhálà lọ́tọ̀ lọ́sì lẹ́ni tí ó máa fi ṣe ìjọsìn yẹn máa wọ́n táwọn àáfàá ń sọ o lìyẹ̀jì tẹ́ yìí dá alìmùsùlùmí ń filẹ̀ ìbáàdà torí pọ́rọ̀ kan bẹ tí màá sọ láìpẹ́ yìí ìjọsìn náà fẹ́ káfòrò ìṣe kèé ṣe launching kèé ṣe ìkówójọ kèé ṣe táyẹn tí a máa nù kódà kèé ṣe òru pé lecturer of the day kèé ṣe òru yẹn òru tá a fi sin lọ́hùn tá a fi máa wáyọ̀nù ni àáfàá ni wọ́n fi òru yẹn pamọ́ ó lè jẹ́ páàmọ́ ṣe wàhálà tó pọ̀ láti wá òru yẹn ni kọ́lọ̀ mọ́jọ òru yẹn ọbọ ọmọ wa lọ́wọ́ bó o láàṣẹ wá mọ ìgbà wo ni láyé látúlẹ̀ kọ́dírì lọ́jẹ́ ọ̀rọ̀ táwọn onímọ̀ mọ̀ sọ lórí ẹ̀ ọmọ lè ní ogójì àwọn àáfàá wa wá pin pé gbogbo ọ̀rọ̀ alẹ́ di mẹ́ta sí mẹ́rin ọ̀nà àkọ́kọ́ alukulasotul ula anna laila àfààní ẹ lọ ọmọ òun ni pé òru yìí tọ́jẹ́ láìlá tún kọ́dírì yìí o yóò máa wáyé fìlà áṣírìlà àwọn òru mẹ́wàá tó òun ni kò lè dóòrù méjìlá tó kò lè jẹ́ mẹ́tàlá tó the last ten night of Ramadan ni tó bá rí bẹ́ẹ̀ ìjọsìn wa pọ̀ rẹpẹtẹ ní àwọn òru mẹ́wàá tọ́kàn ìyẹn alukulaso tún sọ àníyàn sọmarí tù òun ni pé èyí tó tún súnmọ́ jù nínú òru mẹ́wàá ni wípé tákọ̀ wàhábì ìlẹ́lá àáfàá lóru abiyì òru àyànmọ́ tá à ń sọ yìí o ó máa ń sábà wáyé tí a ò táàrí làásírì làwọn àfẹ́ yóò wáyé níbi àwọn òru tí èjì ò lè pín ìyẹn ni bíi àwọn odd night òru twenty one twenty three twenty five twenty seven twenty nine àǹfààní yẹn lọ́jà sí wípé àwọn ẹ̀rí tó wáyé nínú súnà ló fi ń rinlẹ̀ pé òru yìí o àwọn òru tó máa ń sábà jẹ́ òun nìyẹn tora àrí àdìs àlejò pé òtúlùbù lẹ́yìn látàlẹ́ kọ́dìrì fẹ̀lẹ̀ àṣírí làwọn àṣẹ anabi ní ẹ wá òun láì látòlè kọ́dìrì ní òwúrọ̀ àtọ́kàn ó ní fi títẹ́ ìbàkì wà fi sábọ̀ ìbàkì wà hamsi ìbàkì wà sàlàsì ìbàkì ànábì ní ẹwọ́ àtìgbà tí àlásù lè kọ́ dírì tó bá kú mẹ́sàn-án ìgbà tó bá kú méje ẹni ìgbà tó bá kú mẹ́sàn-án twenty one ìgbà tó bá kú méje twenty three nìyẹn ìgbà tó bá kú márùn twenty five nu ìgbà tó bá kú mẹ́ta twenty seven nu ẹni pàdé ìdílé ó dákẹ́ lórí twenty nine ṣùgbọ́n bí sì ní ìtúgbẹ́ wá pé aláwọn òru tí éèjì ò lè pín òun ni kẹ́ ẹ wá láìlátò lè kọ́ dírì sí ìyẹn ní sọmarí two sọmarí tírì àlòkù lásọ̀tù sàlìfà àwọn àáfàá lórí ìgàn a máa jẹ́ ti láìláti sábì ìwàlẹ̀ ìṣírí wọ́n ní a máa jẹ́ òru twenty seven tó rá àti rọ́dún kan rí tọkàn nínú àwọn sàábé pàtàkì àáfàá wa ò bá yọ ọmọ táà tí wọ́n tún fọlọ́ọ̀ búra pé àní lọ́dún ìfẹ́ twenty seven láìláṣù lè kọ́dírì jẹ́ àáfàá rẹ̀ náà bá sí náà àwọn náà wà ní àwọn tó sọ bẹ́ẹ̀ àwọn àáfàá ní ká máa táwa gbọ́ yé kèé ṣe pé twenty seven ní máa jẹ́ gbogbo ọdún ṣùgbọ́n láwọn ọdún míì tó lè pọ̀ jẹgbẹ́ lọ òru làìlátù lè kọ́dírí àmọ́ sábà jẹ́ twenty seven kọ́ ọmọ wò àárí láìlè pé tó làìlátù lè kọ́dírí tiwa àwa jẹ̀mọ́ muflihun àbáwa jẹ̀mọ́ rọ̀ṣìdíyà twenty seven làbí sí o ta ló sọ fún ọ pé twenty seven ni ọ bọ̀ sí lọ́dún tí wọ́n fi sí twenty seven yẹn torí náà òru mẹ́wàá ni ẹja fi ṣèjọsìn fún Ọlọ́run ìyẹn ni sọ́wọ́n àánú lànà náà bí wàá mọ́ sọ̀sọ́ làwọn ọ̀rọ̀ kẹrin tá a lè pè ní àlòkò lásọ̀tù rọ́ọ́díà àwọn àáfàá ló lè bọ́ sí èyíkéyìí nínú àwọn òru mẹ́wàá ọ̀hún èyí tí ó jẹ́ àlà ni pé àlóru mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ̀jẹ̀ àfìsẹ̀ lọ́hùn tí ọba ti sí kankan tá àfìsẹ̀ lọ́hùn bẹ̀ á ti pé kòńgẹ́ oríire lànàbì ṣe ń sọnù àdìsí kan pé àní ẹwà òru yìí fẹ́ fẹ̀là àṣẹrẹ̀ làwọn àfẹ́ ẹwà sóru mẹ́wàá tó kàn tá a bá ti lè ṣe lẹ́yìn á ti kòńgẹ́ òru yìí jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ kí làwọn tí a lè ṣe ní òru làìlátùl kọ́dìr àbáwọn ọ̀nà wo la lè lò tá a fi soríire pẹ̀lú òru adíjì òru àpọ́nlé òru àyànmọ́ òru kádàrá yìí àáfàá nílànà alákọ̀ọ́kọ́ tó bá fọ́múlà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni àlẹ́ ìtìkà òun ni ká lọ ọnú mọ́sálásí èyí tí ọ̀fọ̀ kan tiwa balẹ̀ tá a fi ń sin lọ́hùn òun ni pa lè ṣe itikaf fi kulli masjidin jami'in gbogbo mọ́sálásí tán bá ti ń kí jímọ̀ bí ibne rahman a lè ṣe itikaf fún bẹ́ẹ̀ èyí òun làwa fi ń sin lọ́hùn a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf àti khalaf tí wọ́n dúró lórí ẹ̀pọ̀ lọ ní tẹ́ ẹ bá fẹ́ ńgbọ́ ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ rọ̀mọ́gbọ́n lọ ọwọ́ asọ́dẹ́bi pé wà á ń tó máa kì fún náà fìlìmọ̀sáàjì ìyá wa aisha ìyàwó ànábì náà tó sọ bẹ́ẹ̀ pé ní gbogbo mọ́sálásí jimá àlẹ́sẹ̀ yìí ti kà á fún bẹ́ẹ̀. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni káwọn mùsùlùmí ó wọn jọ láwọn mọ́sálásí ládùúgbò ìbáàjẹ́ mọ́sálásí inú ilé ìbáàjẹ́ mọ́sálásí community kẹ́ẹ̀wẹ́ ń tọ́mọ kùránì kà dáadáa bọ́jọ́ á kùránì orí àbí kọ́ wá sórí ọmọ kùránì kà ó lè kà lọ́pọlọ àbí yóò gbé mọ́sáàf dání tí yóò mọ̀ ẹ̀ kà nínú ẹ̀ ẹ̀ fanáfílàgùn ẹ bẹ̀rẹ̀ náà fílà bí aago kan òru bí aago méjì òru bí aago mẹ́ta òru ẹ fa náà fílà gùn dáadáa tó ti yé tẹ́ ẹ bá tó parí náà fílà ìmáàmù tó tó máa kù nóòtù ká ẹ tó ka kù nóòtù ẹ tọrọ orí ayé ẹ tọrọ orí ọ̀run ẹ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ẹ sàṣàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ ẹ bá ṣe gbogbo eléyìí tẹ́ ẹ kóra ìjọ tẹ́ ẹ ṣe náà fílà gígùn ara pẹ́ ẹ ṣe kò ń gẹ́ láíláfùlẹ̀ kọ́dírì òun náà ni eléyìí ọ̀nà kẹta kò rọrùn kọ́ lọ yìí sì káàfù kò tún rọrùn kọjá sí wípé kò kó àwọn èèyàn jọ ládùúgbò ìwọ náà ìmáàmù ní ọnù ilé rẹ ìwọ ìyàwó ọmọ rẹ ẹ̀yin náà ṣe náfìlà papọ̀ eléyìí ò tún rọrùn ìwọ nìkan náà dá náfìlà ṣe fúnra rẹ kátàrí pa àṣejọsìn ní òru yìí àwọn tó fẹ́ ká ṣe lóru yìí òun ni kí ni o ká dìde kí náfìlà tó pọ̀ torí pàdánù bí ti ní pé máa ń kọ́ ọmọ láyé látàlẹ̀ kọ́dìrì ẹni tó dìde dúró pọ̀ lórí làlátùlẹ̀ kọ́dìrì ìmọ̀ọ́nà wà ti sáàbà látara àgbàgbọ́ òdodo tọ́ran kan pé òun wáyọ̀ náà ọlọ́run ní ọ̀sán òun lẹ́sàn wọ́n gúfèrè láwùjọ máa ta kọ́dàmọ̀ mẹ́zàmbì wọ́n forí ẹsẹ̀ rẹ̀ jìn ara tá àmọ̀ ṣe àmọ̀ sínú òru àmọ̀ tìláwà fúrání àmọ̀ ṣe àkàrù àmọ̀ tọrọ àdúrà àtọ̀tàlá tó ànàbí sàṣálà àmọ̀ wá ti gbólò Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni bó ṣe wà nínú hadith ìyá wa Aisha ní ìparí láìlátùlì kọ́dírì èsè tá a fi máa kówó jọ láìlátùlì kọ́dírì èsè tá a máa tẹ invitation láìlátùlì kọ́dírì èsè tá a máa yan chairman ẹ̀yin mùsùlùmí ẹ sọ òru yín lò ẹ má dé èèyàn sọ òru yín ṣòfò òru yìí lóore jojú tírì yà sí lọ ẹ wá bẹ́ẹ̀ ṣe ráyè sí lọ́hùn ẹ wo ibi tí wọ́n ti ṣe náà fìlà kèé ṣe òru tá a máa kọrin kèé sòrú tá a máa lu bàndìrì o kèé sòrú tá a máa dun ohun o kódà kèé sòrú wákà òru ìjọsìn ni o òrun tá a dùn ó gidi ni tá a sunkún sọ́lọ̀ lọ́rùn tá a máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ni o ọlọ́run àbí ọmọdé orí ọ̀bọ máa lọ́wọ́ o járí ìyọ̀nù rẹ o ilé ẹ̀kọ́ mi tuntun gbòòwò ètò ẹ máa ta sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la ìmìíràn ilé ẹ̀sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.